شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run àti orí ajẹ́jẹ́ kárẹ́ fún àlọ́kù ọlọ́lọ́run àlẹ́yìn wa àlejò sọ̀rọ̀ ọ̀rọ̀ tí a fi ń ṣe ìrànlẹ́ ẹni létí fún wa ní mọ́gìdì láfíìdì ní ilé àlékún ọdún olóṣogbo omi ọ̀rọ̀ lórí ẹ̀kọ́ ṣẹ́ tó ń ba ẹ̀sìn mùsùlùmí jẹ́ àkọ́kọ́ tá a kọ́kọ́ múnú ẹ̀ ò ní àṣírk ìṣòro billah máa wá irúgbìn pẹ̀lú olú ọba dẹ́dà àti sọ oríṣiríṣi eléyìí ní ìjókòó kẹrin àbí karùn-ún lórí ṣéèkì karùn-ún lórí ọ̀rọ̀ lórí ẹbọ ṣíṣe sí ọlọ́run ọba àlékè ọlá abẹ̀rẹ̀ ní àná láti mẹ́nu bá àti apá pé ní ọwọ́ ìlú ní abẹ́ àtò nàfà alábòlùṣẹ́ àwọn ọ̀rọ̀ ìmọ̀ ìlẹ̀ àwọn ìlọ́lẹ̀ tó jẹ́ bẹ́ẹ̀ ó ní í ṣe pẹ̀lú ọwọ́ ṣíṣe sí ọlọ́run àwọn kan ìbọn kan wọn yóò ràn ọ́ lọ́wọ́ láti máa tẹ́ ẹ bọ́ bàbá ti máa ń kí a máa máa ẹ bọ́ lónìí àkọ́kọ́ nínú ẹ̀ àfáà ní olùmọ̀ bàbàtà ànàmú ìbádàtú lílá ọ̀pọ̀ òkú ìgbẹ́ ìlà ìṣẹ̀lẹ̀ olùmọ̀ bàbàtà ànàmú. عبادة لله وصرفه لغير الله شرك gbogbo ní tí ó bá fẹsẹ̀ múlẹ̀ pípé ní ìjọsìn ní fọ́lọ́ dídojú ìjọsìn yẹn dídojú nǹkan yẹn kọ́ ọ̀gá ní ìyàtọ̀ sí ọlọ́run ìjọba ṣíṣe. ojú ìta fún alágbàpọ̀ náà lónìí ká lè rán ara wa létí ká tó gbọ́ sínú ẹ̀kọ́ tó lónìí. àdúrà lónìí ọlọ́run nìkan là máa ń ṣàdúrà fún ọlọ́run kò lè rú ní àpẹẹrẹ náà ẹsẹ̀ mi ẹ̀dẹ́ èrè kan lọ́wọ́ màá sì dá inú máa fún yín ní ìtẹ̀jẹ́ bá dé rè ìjọsìn ni àdúrà ní ìbọn akẹ́kọ̀ọ́ tó ṣe é ìwádìí ṣe tó bá ti ṣe é ọkùnrin ní nǹkan ìbẹ́ni lọ́wọ́ ẹ̀ béèrè ìṣàdúrà yẹn tó ti gbà á pọ̀ ọ́ ṣe ó sì tẹ̀sẹ̀ múlẹ̀ pé àdúrà ìjọsìn tí a máa ń dá akọ ọlọ́run nìkan ìyẹn làpá ń sọ fún wa wípé ó ló máa sábàtà àwọn ìgbà tuntun nígbà ọkùnrin ìwé ìlà ìṣòkò àfún alápèjúwe tó pọ̀ láti ẹlẹ́ẹ̀kejì àfáà ni. لا يتحقق التوحيد إلا بالكفر بالطاغوت لا يتحقق التوحيد الضلال الله لفظ وسوء لا يتحقق ولجل تكون له وتسمى له ويعرفي بدل تكون كي ينبغي الضلال لا يتحقق kò tí ì tó àti ìgbàlẹ́ o àyàfi bínkúfúri bí tọ́bù àyàfi ìgbà tí a bá fi ṣíṣe àìgbàgbọ́ sí gbogbo nǹkan táwọn èèyàn jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́n àfi tó bá bá tọ̀hìd wá wá o gbọ́lọ́ọ̀bá gbọ́ wa ò lé pé àyàfi ká ṣe àìgbàgbọ́ sí gbogbo táwọn èèyàn jọ́sìn fún yàtọ̀ sọlọ́run sẹ́nìkan bá lòun gbọ́ lọ́n ni ṣùgbọ́n kò ṣe àìgbàgbọ́ sí àwọn nǹkan yẹn kò tíì gbọ́ lọ́n gbọ́ ìyẹn ló ṣe jẹ́ pé kò ṣeé ṣe kéèyàn gbọ́ lọ́n gbọ́ lọ́kàn ṣoṣo kó tún ṣọ̀sùn kò ṣeé ṣe ó túmọ̀ sí pé kò gbọ́ lọ́n gbọ́ tó bá gbọ́ lọ́n kò ní í ṣọ̀sùn kò ní í ṣe Ọbàtálá gbogbo ń tán ṣe yẹn gbogbo ń táwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́run ní ó kọ́kọ́ pàt pẹ̀lú pé yóò mú ọba dẹ́dà subhanahu wa ta'ala nìkan lẹni tí a jọ́sìn fún tí èèyàn ò bá pẹ́ bọ́ tì kó kórìíra ẹbọ kó jìnnà sẹ́bọ kó ṣe àìgbàgbọ́ sẹ́bọ tó bá lóun gbọ́ gbọ́ ìgbàgbọ́ ilaha fún wa sábà gbàgbé a ní ilaha yìí nǹkan méjì ló wà nù àkọ́kọ́ ni kíni anafiu ṣíṣe àìgbàgbọ́ nínú gbogbo ń táwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́run àwa ò gbà á gbọ́ tí èèyàn ò bá ṣe bẹ́ẹ̀ tó wá lòun gbọ́ lọ́hùn gbọ́ ìgbọ́ bá gbọ́ ẹ̀rọ rẹ̀ kò múnádóko kò fẹsẹ̀ múlẹ̀ o àfáà ni láyà tàhàkọ́kù tàfí ńlá bẹ̀lú kófìrì bìtọ́gù ìsọ pé agbọ́lọ́ngbọ́ àbí gbígbọ́ ọlọ́run bá gbọ́ lódodo kò lè pé o àyàfi kó jẹ́ wípé ó wà pẹ̀lú kíkọ etí ikún ṣíṣe àìgbàgbọ́ ti gbogbo nǹkan tí àwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ sí ọlọ́run. afún alápèjúwe ọ̀rọ̀ tí yorùbá máa ń sọ pé ìmọ̀ ilé òpè amásòrò irú gbólóyìn ó jẹ́ ká mọ̀ wípé ìmọ̀lé sọ pé ká mọ̀ ṣòro èèyàn ò lè jẹ́ mùsùlùmí tó bá tún ṣòro èèyàn ò lè jẹ́ mùsùlùmí tó bá tún lọ chọ́ọ̀chì èèyàn ò lè jẹ́ mùsùlùmí tó ti ń lọ pàtẹ́wọ́ ṣebí kankan náà ní kankan náà kọ́ kò ṣeé ṣe kéèyàn jẹ́ mùsùlùmí kó tún máa lọ chọ́ọ̀chì kò ṣeé ṣe kéèyàn jẹ́ mùsùlùmí kó tún máa lọ ọ̀ṣun kò ṣeé ṣe ìjẹ́ mùsùlùmí rẹ̀ yẹn ló mẹ́hẹ̀ẹ́ ni ò pé ni ò dáa ni ò múnádóko kì í ṣe mùsùlùmí kò tí ì jẹ́ mùsùlùmí ó di ìgbà tó bá tó kó ẹ̀yìn sí gbogbo táwọn èèyàn jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́run kó wá mú ìjọsìn fọ́lọ́run nìkan kó fi lọ́lẹ̀ ìgbà yẹn ló tó gbọ́lọ́run gbọ́ kò ṣeé ṣe pọ̀ ẹlòmí ẹbí léèrè kí ni ọyún ni gbogbo náà là ń ṣe pé ọṣẹ ti sin Ọlọ́run ni là kèfèrí ni ọ yẹ ṣe mùsùlùmí téèyàn bá gbà pé ah, gbogbo ẹ̀ náà láàmú ṣepọ̀ kèfèrí ni Islam èèyàn ò lè di mùsùlùmí àfi kó kọ́kọ́ ṣe àìgbàgbọ́ pé gbogbo táwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́run yẹn ìjọsìn ò tọ́ sí wọn yóò sì jìnnà sí yóò wá fi ìjọsìn fọ́lọ́run ọba dẹ́dà nìkan ni ó fi lọ́lẹ̀ ìgbà yẹn nígbàgbọ́ rẹ̀ nínú ọlọ́run tó pé yẹn làáfàá ni láyàtà àkọ́kù tọ̀hídù ilá بالكفر بالطاغوت أكايانا وما فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى ọ̀rọ̀ ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tá a kà fún wa lánàá àfáàní àṣírkù yakunu bilkọlbi wàlkọ́ọ̀lì wàlámàlì biljawari àṣírkù ẹbọ ṣíṣe a máa jẹ́ ní tí ọkàn ṣe o ìyá máa fọkàn ṣẹbọ o èèyàn máa fẹnu ṣẹbọ o èèyàn máa feríkèríkè ara yòókù náà ṣẹbọ o walaysa muqtasaran ala al-i'tiqadi faqat kìí ṣe àdìsọ́kàn nìkan lẹ́bọ o èèyàn lè fi ọ̀rọ̀ ẹnu ṣẹbọ èèyàn lè fi ṣe sí èríkè ara ó lè fi ṣẹbọ bẹ́ẹ̀ ni ó lè ládìsọ́kàn ẹbọ. Afun alapere àwọn apere àwọn ọ̀rọ̀ ebo tí musulmi míì ma ń sọ musulmi míì lè ní bí àpẹẹrẹ wo bí jẹ́ ọ̀rọ̀ ẹbọ tí musulmi sọ lápèjúwe sọ pé òpè pé ó fẹnu ṣẹbọ nìyẹn tó bá dì í sọ́kàn àtẹnu àti àdìsọ́kàn àtọkàn ló ti fi ṣẹbọ yẹn tó bá wá fi ṣiṣẹ́ títí yẹn gbé e débi tán ti ń lùlù tán ti ń sọdún eégún mẹ́tẹ̀ẹ̀ta ló ti fi ṣẹbọ yẹn tó ẹbọ a máa wá lọ́kàn ìyá máa fẹ́ ọkàn ṣẹbọ ìyá máa fi ẹnu ṣẹbọ bẹ́ẹ̀ ni ìyá máa fi eríkèéríkèé ara náà ṣe é. ẹbọ kìí ṣe àdìsọ́kàn nìkan ló lè jẹbọ ọ̀rọ̀ ẹnu lè jẹ́ ọ̀rọ̀ ìṣesí ara lè jẹ́ ìṣesí ẹbọ bí ẹni tó forí balẹ̀ fún nǹkan míì yàtọ̀ sọ́lọ́run ní ẹ̀rí pé ara ló fi ṣe bí ẹni tó dùn nǹkan míì tó dùn nǹkan ó gbé ẹran lọ sàárè ó lọ dùn òun fẹ́ fi wá àsúnmọ́ pẹ̀lú ṣéwù kí ṣéwù lè yọnu sóun torí pé tí ṣéwù bá ti yọnu sóun ọlọ́run bó yọnu sóun ẹbọ gangan lélẹ́yìí tó gbéyàn kó nu ẹ̀sìn irú àwọn kan yìí pọ̀ fún àwìn eléyìí ni ọ̀rọ̀ ìkẹta tí a fa àsọta kàlánà àṣírkù yakunu bilqalbi walqawli walamal ẹbọ a máa a máa ṣẹlẹ̀ ní ọkàn o a máa jẹ́ nǹkan ọkàn o bẹ́ẹ̀ ni a máa jẹ́ ọ̀rọ̀ ẹnu bẹ́ẹ̀ ni ẹbọ a máa jẹ́ nǹkan tí a fi eríkèríkè ara tá a ṣe kí ni o tá a fi ṣe èké tí ìbá jẹ níbẹ̀ ẹbọ ni gbogbo ẹ̀ pátá a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ jìnnà sí ọlọ́run kó jọ kó ràn wá lọ́wọ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ nǹkan ìpìlẹ̀ kódà bó ṣe pé òun nìkan láàmẹ́nubá lónìí àfáà ni كل ما كان فيه ندية لله تعالى وهو شرك كل ما كان فيه ندية لله تعالى وهو شرك gbogbo kóhun téèyàn bá ń ṣe pátá tó bá ti jẹ́ pé nínú nǹkan tá à ń ṣe yẹn ìwọ orogún pẹ̀lú ọlọ́run wà nú ẹ̀ ẹbọ nìkan yẹn ìwọ orogún pẹ̀lú ọlọ́run wà nínú nǹkan yẹn ẹbọ ni nǹkan yẹn kullu ma kana fihi nadiyatun lillahi ta'ala fa huwa shirk gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe tó ṣe wípé ìwà orogún pẹ̀lú ọlọ́run wà nù nǹkan yẹn ẹbọ ni ẹbọ ṣíṣe ni gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe pátá tó ṣe pé nínú nǹkan yẹn ìwọ orogún pẹ̀lú ọlọ́run ó wà nínú ẹbọ ni ẹbọ ni so. àáfàá mú nínú Qur'an ibi tọ́lọ́mọ bá ti ń sọ wípé وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه ثم إذا خوله نعمة منه نسي ما كان يدعو إليه من قبل وجعل لله أندادا ليضل عن سبيله قل تمتع بكفرك قليلا إنك من أصحاب النار ألا وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه tí ìnira kan tí nǹkan tí ò tẹ́ ẹ̀dá mọ̀nìyàn lọ́rùn kan tó bá kan ẹ̀dá dàárọ̀ bàhù yóò wá máa ké pẹ̀lú ọba dẹ́dá ẹ̀ mùníbán ilẹ̀ yìí lẹ́ni tó ń ṣẹ́rí padà sí ọlọ́run nìkan tọrọ bá dojú ẹ ọlọ́run ni ó mọ̀ pé ọlọ́run ọlọ́run ọlọ́run ní súnmọ́ ìlà àwọ̀lọ́hù nírìmàtà mẹ́nu tọ́lọ́ bàbá wa fi oore kan tó fi rọ́pò nǹkan ẹ̀ nàṣíyà máa kánú ẹ̀dùnrún ilẹ̀ yìí ní kọ́gbìn ní ó bá gbàgbé ẹni tó ń pè lákọ̀ọ́kọ́ ńgbà tára níhùn tó ń pariwo ọlọ́run àwọn kiri yóò gan tẹ́ bá wò wọ́n dáadáa tí nǹkan bá ṣẹlẹ̀ tán bá ń pariwo jésù kò tí ì mú wọn ni o èmi ti rí rí wọn ó kàn pàlùdà ní gọ́ọ̀dù o gọ́ọ̀dù o ni wọ́n máa pariwo wọ́n ti máa pariwo jesus jesus Jesus nígbà tí ọ̀rọ̀ bá dójú ẹ̀ wọ́n pa Jesus God God mo ti rírí ilẹ̀ ìwé lèmi dàgbà sí mo ti rírí dáadáa God ẹ̀ mọ̀ gbọ́ God God súnmọ́ ìlà àwọ̀lọ̀ tí ọlọ́run yìí bá wá wá àyípadà fún kò fún ní mẹ́rin bàtà mi oore kan ńláńlá látọ̀dọ̀ ẹ̀ nasiya ma kana yad'u ilayhi min qabl ni ó bá gbàgbé ọlọ́run tó ti ń ké pè tẹ́lẹ̀ ja'ala lillahi andada ni ó bá máa pe nǹkan míì yàtọ̀ sọ́lọ́run ni ó bá máa wá orogún pẹ̀lú ọlọ́run nínú nǹkan tí ó ń pè ìwá orogún pẹ̀lú ọlọ́run nínú tá a máa pè tá a máa rábàbà tá a máa pè pé kó ràn wá lọ́wọ́ yẹn ọ̀ní ọ̀ní kólítàmátà àbí kúfìríkà kọ́lílà ìwọ sá máa ṣe lọ àìgbàgbọ́ rẹ̀ máa bá lọ fúngbà díẹ̀ tá a lọ lára dà ìnákàmí àfàbìnà dájúdájú ọmọ aná ni ó yà ọmọ aná iná lákò ọ sí ọlọ́run kó là wá là kí la fẹ́ fàyọ̀ ń bẹ̀ kúlùmọ̀ kánà fíhì nàdíyàtùn lillah gbogbo ohunkóhun tó bá kó ìmáa wá orogún pẹ̀lú ọlọ́run sínú nǹkan yẹn bọ̀ ni ó lè jẹ́ ìfẹ́ o èèyàn máa fìfẹ́ ṣe ẹbọ o ọlọ́run sọ̀rọ̀ àwọn kèfèrí bẹ́ẹ̀ o bí wọ́n ṣe máa ń fẹ́ràn àwọn ẹbọ tí wọ́n ń sin kàhóbìlà ìbónà hom wọ́n máa ń fẹ́ràn àwọn ẹbọ wọn kàkóbìlà nífẹ̀ẹ́ràn tó ṣe pé ọlọ́run ló yẹ kí wọ́n fẹ́ràn bẹ́ẹ̀ bí wọ́n ṣe fẹ́ràn ọlọ́run náà ni wọ́n fẹ́ràn àwọn ẹbọ yẹn dèédéé fẹ́ràn wọn fọlọ́run náà ni wọ́n fẹ́ fún àwọn ẹbọ yẹn ọlọ́run ní kèfèrí ni wọ́n ṣùgbọ́n alladhina amanu ashaddu hubban lillah tó tí ìfẹ́ téèyàn ní ìgbà míì mo máa ń sọ fáwọn èèyàn ẹ jẹ́ kí gbogbo wa ó ronú sáà nífẹ̀ẹ́ ọlọ́run tá a máa ń wò nú ọkàn wa tá a máa ń wo gbèdéke ìfẹ́ tá a ní sọ́lọ́run nínú ọkàn tá a máa ń rò owó pèsèbùtì ẹ̀fẹ́ràn ọlọ́run torí èèyàn máa ń fi ìfẹ́ràn sin ọlọ́run o ara ojúbọ̀nà ìjọsìn ní ìfẹ́ràn ọlọ́run la sì gbọ́dọ̀ fẹ́ràn ju gbogbo nǹkan lọ tòṣà máa ń wọn ìfẹ́ràn yìí ẹlòmíì ò mọ báyàwó ẹ sọ̀rọ̀ yóò ní à mo fẹ́ràn ẹ débi pé kò sí tí mi lè ṣe nítorí rẹ ṣọ́ra rẹ ṣọ́ra rẹ má sọ fóbìnrin pé kò sí tó lè ṣe nítorí ẹ èèyàn máa fi fẹ́ràn ṣe jọ́sìn o ara ìjọsìn ní mahaba wa o ìfẹ́ràn sọlọ́run la ti gbọ́dọ̀ fẹ́ràn gbogbo nǹkan lọ pátá tàwọn ẹlẹ́bọ bó ṣe yẹ kó jẹ́ pé ọlọ́run ni wọ́n fẹ́ràn jù yẹn wọ́n tún fẹ́ràn ẹbọ wọn náà bí irú bẹ́ẹ̀ ọlọ́run pé wọ́n ń kèfèrí nítorí ẹ̀ tó gbogbo nǹkan tó bá jẹ́ wípé yóò máa kó ìmọ̀ wá orogún pẹ̀lú ọlọ́run iye tá a mú wáyé nìsín ìwà orogún pẹ̀lú ọlọ́run nínú kíni nínú ìfẹ́ràn bẹ́ẹ̀ náà ni ó lè ṣẹlẹ̀ káwọn èèyàn máa wá orogún pẹ̀lú ọlọ́run nínú ìbẹ̀rù ọlọ́run lèèyàn máa ń bẹ̀rù tẹ alọ́lọ́run la fẹ́ràn ju gbogbo nǹkan lọ ara ìjọsìn yìí bẹ́ẹ̀ náà ni ọlọ́run la fẹ́ràn la bẹ̀rù ju gbogbo nǹkan lọ níbẹ̀rù ìbẹ̀rù ìgbógun fún ìbẹ̀rù ìgbọ́lá fún ìbẹ̀rù ìgbé títóbi fún ọlọ́run nìkan la máa ní sí ìbẹ̀rù a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run á bẹ̀rù ẹ̀ àbí ọlọ́run bọ̀ tó bẹ̀rù tí yóò bá bẹ̀rù ọlọ́run kì í ṣe mùsùlùmí bíbẹ̀rù gàgà tí yóò máa bẹ̀rù ẹ̀ pé ha ní gbọ́dọ̀ ṣẹ́ o ìbẹ̀rù gàgà òun làwa gbọ́dọ̀ bẹ̀rù gbogbo kan lọ ọlọ́run lèèyàn gbọ́dọ̀ bẹ̀rù gbogbo kan lọ téèyàn bá bẹ̀rù nǹkan míì níbi irú bó ṣe bẹ̀rù ọlọ́run ara ẹbọ ṣíṣe gbogbo nǹkan tó bá ti kó sínú tó bá ti kó ìwà orogún pẹ̀lú ọlọ́run sínú ara ẹbọ ni ara ẹbọ ni lánàá à ń sọ wípé ara ojúkọ̀nà ìjọsìn ó ní ìmọ̀ foríbalẹ̀ fún yàn tàbí ìmọ̀ àtẹ̀ tàbí ìdúró gan tàbí ìjókòó tẹ́ ẹ bá dúró fún ẹnìkan nídùú àgbéga nídùú ìgbésítóbi fún ní ìdúró ìṣàkọ̀mọ́ fún ara ẹ̀bọ ni kò sí bẹ̀rẹ̀ kò ṣe rúkú o pèsè ara àdúró yẹn náà ara ń tá a máa ń ṣe fọ́lọ́run lóní wà kó mú lílà ẹ̀kọ́ rẹ̀. kò sí ẹ̀ bá dúró níwá sí èèyàn ní dúró ìbẹ̀rù gbójú ìdúró ìpayà ìdúró ìgbógun fún ìdúró ìfẹ́ràn ìdúró ìgbọ́lá fún ìdúró ìrábàbà sí irú ìdúró ìdúró ẹ̀pọ̀ ni. bẹ́ẹ̀ náà ni kéèyàn tẹ̀ fún yàn ní títẹ̀ ìrábàbà ìgbógun fún àti gbogbo bá a ṣe ń ṣàlàyé ẹ̀yàn ìrá bàbá ẹ̀bọ rẹ̀ àti mọ àwọn èèyàn tí wọ́n bá dúró níwájú àwọn ọba ń gbà mí wọ́n mọ̀ yí lẹ̀lẹ̀ tó bá ṣe wípé látara gbígbé títóbi fún ọba yìí ni ẹ̀bọ ni wọ́n ń ṣe ṣùgbọ́n tó bá ṣe pé wọ́n kàn ṣe bẹ́ẹ̀ náà ni ẹ̀dájì àṣe bẹ́ẹ̀ fún kárí nǹkan ọwọ́ ẹ̀gbà haram kò lẹ́tọ̀ọ́ èèwọ̀ ni kò dáa kí mùsùlùmí ṣe é. àfààní kúlù màkánà bíi nàdíyàtù lillah gbogbo tó bá kó sínú pé èèyàn ń wá orogún pẹ̀lú ọlọ́run tí ẹ bá ń ṣe àbí sọ àbí wù níwà ó wá kó sínú pé ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba tó wà ní nǹkan yẹn àfààní ṣèlú ẹ̀bọ̀ ṣíṣe ni bóyá kàkà bí àfáàní almaru la yakunu musliman illa bitajarrudi min ashirki al-akbari wal bara'ati minhu wa mimman fa'ala المرء لا يكون مسلما إلا بالتجرد من الشرك الأكبر أنك يعني كولي جا مسلم èèyàn ò lè jẹ́ mùsùlùmí o àyàfi kó jìnnà sí àṣírkùl akbar ẹbọ tó tóbi tá a ti ń ju ẹbọ yẹn ó gbọ́dọ̀ jìnnà sí ó gbọ́dọ̀ bọ́ kó bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ sí ẹbọ nínú ẹrù rẹ ó gbọ́dọ̀ sẹ́bọ nínú ẹrù nínú ẹrù èèyàn kó tó lè jẹ́ mùsùlùmí. Njọ́ kan jọ Jimá bíi. bàbá oníkùtà ń sọ wípé kí àwọn èèyàn ṣọ́ra wọn ìwọ tí o fẹ́ ṣe ìwọ́de tó o ló fi bẹ́ẹ̀ tó o ní àyẹ̀dá òkú. mo wá wọ ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ mi kó o ká ń bẹ lọ́wọ́ ẹ̀ oríṣiríṣi òkà nígbà tá a sálámà mo wá pè mí wá òkà yìí kìlómẹ́tì ó náà fi ń wá sọ̀rọ̀. méjì ló lè pín sí o tó bá rò pé òǹkà ìgàgà ni ó dáàbò bò ẹbọ ni o ẹbọ gàgà ni ẹbọ tó gbéyàn kó o lẹ ṣùgbọ́n tó bá rò ó wípé ìyẹn ẹbọ ńlá ṣékùl akbar ṣùgbọ́n tó bá rò pé kínní ó lè ṣojú gbọ̀nà ìdáàbòbò fún un látọ̀dọ̀ ọlọ́ ilé ẹ̀kọ́ kékeré mi bẹ́ẹ̀. ó lè jẹ́ kó o rí lè jẹ́ kó o rí ìdáàbò kábà ọlọ́run ni ó dáàbò bò o ṣùgbọ́n lè jẹ́ àtẹ̀gùn ó lè jẹ́ sí àtẹ̀gùn lágbè lédè Yorùbá sábà ó lè jẹ́ ìtọ́lọ̀ owó mọ́rùn lára tí ó ni ó wọ́n máa ń rò bẹ́ẹ̀ tó bá fún irú bẹ́ẹ̀ ó ti jẹ́ pé owó kan náà láàpọ̀ sí ẹ̀bọ aláàbí ó túmọ̀ pé irun jímọ̀ kájọ kí n kó ní kó ní ẹbọ ẹlẹ́bọ ò ní nǹkan kan wájú olóba dẹ́dà nígbà tá à ń sọ ìyàtọ̀ láàrin ẹbọ ńlá àti ẹbọ kékeré a fún wa pé ẹbọ ńlá gbogbo tẹ́ni ẹ bá ti ṣe ni ó lọ kán pátá níjọ́ tó bá tó ń ṣe ni o nígbà tó ń ṣe lọ́wọ́ tó ṣe àwọn iṣẹ́ yẹn lọ́wọ́ kò tí ì ṣẹbọ o ó wá ṣẹbọ ọjọ́ kan fún alápèjúwe àníkéèyàn márùn-ún kí lójú ọ̀nà súnà fún ogójì ọdún pọ́tí yà ó ṣàlùwàlà fún dà ó gbà àwẹ̀ fún dà ṣùgbọ́n gbóǹkà yẹn bó ti tó àdúgbò ti yẹ ó wá ṣẹbọ lọ́jọ́ kan gbogbo tó ti ṣe yẹn ó lọ ọlọ́run ó dà á nù wá ṣe wípé nígbà tó ń ṣe àwọn kan yẹn lọ́wọ́ gangan yóò ká wà lọ́wọ́ ẹ̀ tó kó kan yẹn ní wọn dá àbùkù tó níjọsìn tó níjọsìn kò ní ìrùn kan tó kàrí bí wọn àti mo lóò ní mo ní kíní ìkìlọ ní fún ọ olóòtú ní yọ ọ ní mo lóò yọ tó bá dé ní mo ní mọ ìyá tètè yọ ọ ní fún yọ ọ báyìí báyìí báyìí ó yẹ kí n sọ fún pé ó tún rè é kí. tí yẹn bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ pé irú nǹkan yẹn ni ó dá àbùkù ẹ̀rọ. àwọn ìtàwọn ọlọ́jà náà máa ń ṣe nǹkan táwọn ó fi sí abẹ́ ọjà ọ̀hún táwọn ó fi tẹ́ ọjà lábẹ́ ọ̀hún ni ó jẹ́ káwọn ó dà ẹ̀rọ tàbí nǹkan àwọn táwọn míì tó máa ń wọjà làbí àti short nika àti fìlà tó máa rìn káàkiri àdúgbò táwọn èèyàn ń láwọn apá tó máa báwọn wọ́n máa ń sọ àwọn nǹkan sílẹ̀ wọ́n rò pé àwọn nǹkan yẹn ni ó dáàbò bo àwọn ẹbọ yìí ìmí inú wọ́n rò pé àwọn nǹkan táwọn sòkọ yẹn kò ní jẹ́ káwọn ó kú ẹbọ yìí torí pé gbogbo àwọn nǹkan yẹn pátá ọ̀tọ́ ìsù ọlọ́run nǹkan tó ṣe pé ọlọ́run nìkan ló máa ń ṣe é ìyẹn là ń bá ń sọ wípé ìtọ́lọ́run nìkan ṣe ìtẹ́ ẹ bá sọ pẹ́lú mi ṣe yàtọ̀ sọ́lọ́ àbí ẹsẹ̀ kẹ́lú mi ṣe é fún yín yàtọ̀ sọ́lọ́ àwọn ká ẹsẹ̀ pàtàkì púpọ̀ ká mọ̀ àfáà ní kólùmọ̀ká nàfi nàdíyẹ kùnìlà gbogbo gbóhùn tó bá kó wíwá orogún pẹ̀lú ọlọ́run nínú àfáà ní ṣèlú ẹ̀bọ ńlá ni tó gbéyàn kú olùjọ́ ni ìkejì dá a kà lóyè mùsùlùmí ẹnìkan ò lè jẹ́ mùsùlùmí èèṣe mùsùlùmí tó ń dèbà ń bẹ́ẹ̀ ní rẹ̀ tó fi ń ṣe ìṣúra èèṣe mùsùlùmí túmọ̀ ẹ̀ nìyẹn. tí ìfúnpá bá wà ní apá rẹ̀ tó fi ṣe ìṣúra ó yẹ ṣe mùsùlùmí túmọ̀ ẹ̀ nìyẹn. látàkùnù mùsùlùmí ilá bí tajarudi mina ṣèrìkì àlùbáyé ó dìgbà tó bá tó bọ́ sẹ́kù nínú ẹ̀bọ ńlá àwọn àpèjúwe ẹ̀ là fún wa yìí àǹfààní kì í wá ṣe kó bọ̀ pápọ́ sẹ́nu ẹ̀bọ nìkan wàlùbọ̀rọ̀ àti mi ó dìnà sí tẹ̀fẹ́ tẹ̀fẹ́ wà mí máa ń fà á lọ́kùn ó jìnà sáwọn tó ń ṣe é náà àwọn ẹni wọn ní kankan òye pa ẹkọ ó jìnà sí àwọn kan yìí ó ní ṣe ó jìnà sí àwọn ó sì jìnnà sí àwọn tó ń ṣe é náà. Tòláwọ́ ẹ̀ ṣé kí ẹlẹ́bọ pé ẹkú ọdún o, tí ẹ kí ẹlẹ́bọ pé ẹkú ọdún o látọ̀kùn òṣèlú. Ẹjọ́ ń ṣọdún náà ni, àti àbá àṣàfihàn. Àbá ni àlùmọ́ọ̀gù láyọ̀ kó Mùsùlùmí ilá bíntàjà òdìmí na ṣírkì àkùbárì. Ẹnìkan kan ò lè jẹ́ Mùsùlùmí o àyàfi kó bọ́ pa bọ́sẹ̀ kó bọ́ kúrò nínú ẹ̀bọ ńlá wàlúbàrọ̀ àti nìyí ó sì bọ́ pa bọ́sẹ̀ kó bẹ́ẹ̀ kó jìnà sí wọ́n mi máa ń fà á lọ bẹ́ẹ̀ ni yóò jìnà sí àwọn tó bá ń ṣe ẹbọ yẹn kò gbọ́dọ̀ jìnà sí ọ̀rẹ́ rẹ nígbà tá a bá ń wá a gbọ́dọ̀ rí abọ́ ọ̀ṣun nínú wọn. àbọ̀dọ̀ rí wọ̀pẹ̀ nínú wa àbọ̀dọ̀ rí ẹni tí wọ́n ń pè tó náà dè wa bàtà wọ ọ̀rẹ́ rẹ̀ torí pé irú wọn náà ló náà a ti sọ̀rọ̀ ẹ̀ máa dè nǹkan tàmájì má pa mọ́ọ̀ka máa almaru la yakunu muslima ẹnìkan kan ò lè jẹ́ mùsùlùmí o illa bitajarudi mina shirkil akbari àyàfi pẹ̀lú pé irú ẹni bẹ́ẹ̀ bọ́ kù nínú ẹ̀bọ ńlá wàlbàrọ̀ àti mímu ó sì dìnnà sí ẹ̀bọ yẹn omi máa ń fà á lọ ó gbọ́dọ̀ tó dìnnà sí àyè ó túmọ̀ sí pé yẹ́n bá jẹ́ lọ́ọ̀yà ìwé onígbẹ́jọ́ rò tẹ́lẹ̀ bọ́ wọn. ẹlẹ́bọ̀ wá bá òun lẹ́jọ́ lọ bá àròjọ rẹ̀ lára jíjì mi ẹ̀bọ àti àwọn èèyàn èyí ó jìnà sí wọn gbogbo tó ní ṣe pẹ̀lú ọgbà èyí ó jìnà sí èyí ó jìnà sí nínú ìròyìn nínú ìṣesí nínú ìbáṣe láì ṣe kékeré yóò pé happy Christmas. Ah torí ìpìlẹ̀ Christmas ẹ̀bọ ẹ̀bọ ni ìpìlẹ̀ Christmas ẹ̀bọ sàn wọ́n wá kù ní ọ̀dà màsíhíyà wọ́n pè ní ọ̀dà Christian ẹ̀bọ gbàgbà ní Christmas nípìlẹ̀. àfààní almaru la yakunu musliman illa bitajarudi. a sàn sọ pé àbá àwìn kí sílẹ̀ rí ṣáà mẹ́rin wá lánàá ìkọ̀ kan ń sọ à ń sọ ẹ̀rí ẹ̀rí ẹ̀rí eléyìí pé a gbọ́dọ̀ jìnnà sẹ́lẹ́bọ kátó lè jẹ́ mùsùlùmí èyí lè jẹ́ mùsùlùmí àti tó jìnnà sẹ́lẹ́bọ àti ẹbọ kó bọ́ kó nu ẹbọ kó sì jìnnà sẹ́lẹ́bọ àtẹbọ ó ń gún ṣẹbọ ó jìnnà sí ẹbọ ṣíṣe o. bẹ́ẹ̀ ni ó sì jìnnà sí àwọn o ò ní O ṣẹbọ ó jìnnà sí ẹbọ bẹ́ẹ̀ ni ó jìnnà sí àwọn tó ń ṣe ẹbọ tí nǹkan mẹ́ta yìí yóò bá pé ẹni yẹn kì í ṣe mùsùlùmí. olùwọ́ba lẹ́nu àsọ̀nù Qur'an ó ní qad kanat lakum إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده قلوا بلدني قد كانت لكم أسوة حسنة أقبلوا tó ti wà fún yín ti pẹ́ tẹ́lẹ̀ náà lára ta ni sí Ibrahim wọn amánú آمنوا ó wà lára Ibrahim ní wọn nìyí والذين amánú معه àti àwọn tó gbàgbọ́ tí wọ́n tẹ̀lé ànábì Ibrahim. والذين معه àti àwọn tí wọ́n wà pẹ̀lú ànábì Ibrahim الذين آمنوا معه معنا. àwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ànábì Ibrahim bíi tani bíi Hajara bíi tani bíi Lut ọlọ́ni fa amánà làwọn olú yẹ làwọn mí nínú àpò ní tọ́sí ìfọ̀pẹ́ Lut lọ́mọ̀kún àlà àlà Islam kánà àlà dínì kọ́ọ̀mù yìí fa àfúlámù sọ pé amánà làwọn olú. ìdìkan ni ó jà wá sí o mas'ala risala hal yumkin an yakuna insanun rasulan ba'da an kana mushrikan dalilu àwọn tó sọ pé pọ́sibú nìyẹn fa amana lahu lóòtú lóòtú gbà gbọ́ anabi lóòtú tẹ̀lé ibrahim alayhi salam tó ara àwọn ẹni tó gba anabi ibrahim gbọ́ nìyẹn lóòtú. ìyàwó anabi ibrahim alayhi gbẹgbẹ ìkíní títí takọkọ àti ìyá isaac àti ìyá ismail ọlọ́run ní àwọn èèyàn yìí tọ́ọ́dún lè sọ̀rọ̀ àwọn ń sọ fún àwọn èèyàn tí wọ́n pé bí ọ̀sẹ̀ bọ́ làwọn yẹn pé iná òrò ọ̀hún àwa kọ́pà jìnnà sí akọ́pà bọ́sẹ̀ sí àwọn òní kẹta ṣe pẹ̀lú yìí o. kí ni wọ́n ń ṣe yẹn wọ́n ń dìklẹ́à wọ́n ń fi jíjìnà sí ẹlẹ́wọ́ wọ́n fi lè kí ni wọ́n fi ń lọ́yọ̀ sí ilẹ̀ iná bùrọ̀ àwọn àwọn òní kẹta ṣe pẹ̀lú. àkọ́kọ́ ni wọ́n ní bá sábùdù náà lè dùn nílà àwa tún dìnnà akọ́pà bọ́sẹ̀ kúrò nínú jẹ́ ìjọ́sìn fúyàwó sí ọlọ́run kí ni wọ́n ṣe yẹn wọ́n bọ́ pa bọ́sẹ̀ kúrò nínú ẹbọ làtọ́ pé èèyàn lè jẹ́ mùsùlùmí àyàfi kó bọ́ pa bọ́sẹ̀ kúrò nínú ẹbọ gangan kó náà sì bọ́ pa bọ́sẹ̀ kó jìnnà sí àwọn èèyàn tó ń ṣe ọlọ́run ní ṣe sí àwọn eléyìí kẹ́kọ̀ọ́ bí àwọn èèyàn ṣe rí ni kẹ́yìn náà ṣe rí o wọ́n tún sọ fún wọn pé kàfárá náà àwọn ò yín gbọ́ kankan àgbà yín gbọ́ kankan. àgbà ń gbọ́ àwọn wo ni wọn ò gbàgbọ́ wọn ò bá ẹbọ apáyìntì ìwà ẹgbọ́ pé ìwà padà bẹ́ẹ̀ nà làdà wọ́n ti wọ́n lọ gbọdọ̀ láàrin àtà sọmínú bìlà tẹ́sí gbọ́ ọlọ́wọ́ ọba ẹ̀ ọba dẹ́ta nìkan ṣoṣo gbọ́. títí àwọn méjèèjì ọ̀tá ni wọ́n wà wọ́n bọ́ra kúrò nínú ẹbọ àti àwọn èèyàn ẹbọ ló fi jẹ́ pé a gbọ́dọ̀ bọ́ra kúrò nínú ẹbọ ṣíṣe àwọn òní kankan ṣe pẹ̀lú ẹ̀rọ ọ̀tá ni wọ́n ṣé èèyàn lè bọ́ sọ ẹ̀rù jọ tí ẹ bá jẹ lọ́yà lè bọ́ sọ ẹ̀rù jọ pọ̀ ẹ sọ pé ẹ ṣe ṣe wíwú ẹ̀ ní ó gbà àbí ẹ ṣe bí kò ti àbíà àwọn ọ̀rọ̀ ní bá wọn tani wa àwọn àtẹ̀yìn ìtàkùn nípa wọn pọ̀ àyíbáyé nìkan pọ̀. mùsùlùmí máa ń bọ́ra kúrò nínú ẹbọ àti àwọn èèyàn ẹbọ ni ní wàá fẹ́ jẹ́ mùsùlùmí ó jìnnà sẹ́bọ àti àwọn ẹlẹ́bọ. kọ́ńdà ọgọ́ta kàlónì kúlù màkánà sí ìnàdíyẹ tòlélà ọ̀wọ̀ṣọ́ gbogbo nǹkan tó bá ti kó ìmọ̀ wá orogún pẹ̀lú ọlọ́run sínú ẹ̀mọ́ ni. الاحتكام المرء لا يكون مسلما إلا بالتجرد من الشرك الأكبر ẹnì kẹta ò lè jẹ́ mùsùlùmí o àyàfi kó bọ́ kúrò nínú ẹbọ ńlá wọlbàrà àtìmílà tó sì là kúrò nínú ẹbọ yẹn wọmí máa ń fa àti àwọn tó ń ṣe ẹbọ yẹn ò ní í ṣẹbọ yóò sì jìnnà sí wọn ẹbẹ ẹgbọn tí Ibrahim àti àwọn èèyàn sọ àwa àti ẹ̀yin ọ̀tá ni wọn o àní ní kankan bá yín ṣe pọ̀ kàfárínà àbùkù wà bàdà ibùdá kàfá yíyànà kíní kan wà máa hàn láàárọ̀ àwa àti ẹ kíní kan náà àlàdáwọ tù wọn bá kú bá ọ̀tá àti ìbínú sí ẹni àmọ́ bínú fún àti ìwé lọ́tà náà àtàtù nínú ìlà ìwà títí tẹ́lẹ̀ gbọ́ ọlọ́run bá gbọ́ ọlọ́run bá yọ ṣoṣo gbọ́ tẹ́lẹ̀ fún ọlọ́run bá yọ ṣoṣo. bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ àwọn àti ọ̀tá láàyè ẹbọ tẹ́ ẹ ṣe àní ní nǹkan fárúláàbù àní ní nǹkan kan ṣe pẹ̀lú ẹbọ yín bẹ́ẹ̀ ni àní ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀yìn náà tí délé báwọn dá owó eégún ní gbóni àwọn ọlọ́run náà dáwó ni ìyẹn a máa dáwó pọ̀ tẹ̀yẹ̀ ni ó ṣeé ṣe kò lè bá wọn dáwó kódà kò lè bá wọn gbé pọ̀ ara jíjìnà sí ẹlẹ́bọ ni pé mọ̀ bẹ̀lẹ́bọ gbé má ó pa ń pọ̀ wá lé síbòmíì ara ẹni pé téèyàn bá ń jẹ́ ẹni tó ń jẹ́ alábòjútó ilé má fún ẹlẹ́bọ nílé rẹ̀. lórí ń pè sàfárá dáàbò wọ́n bá dáa bẹ́ẹ̀ yẹn náà ọ̀bẹ yẹn kúrò ládàá ọ̀tún wọn lọ sọ̀rọ̀ àdáàbò kúrò nílá ìlà. àwọn kórìíra yẹn o ìjọta àti ìdí nínú ìmọ̀ àti ìwé láti ara yóò hàn. àáfù hà kura sọ̀rọ̀ àáfù nínú náà sí ní àáfù jẹ́ ọ̀tá àáfù àti ìwọ tó wá ń bẹ́lẹ́ fún dáadọ́ ọdún ẹgbẹ́ síbẹ̀ èèyàn ti máa ń fi ọ̀tá nìyẹn ti ń fi ìbínú ha sí ìyẹn ya tí ẹjọ́ tí eh, náà tí wọn náà sọ pé ọ̀ṣun ó gbè yí o tó ti dé pọ́blẹ̀mù ó yẹ ṣe mùsùlùmí gidi o ó yẹ ṣe mùsùlùmí torí pé gbogbo tó ń ṣe yẹn bọ́ ni ìgbà tó bá tó bọ́ bá bọ́ tẹ̀ kó nà ó nítorí náà gbogbo wa máa tún ìgbàgbọ́ wa ká máa tún ṣe ara nǹkan tá a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìran ẹni létí ìkóníkálukú máa tún ara rẹ̀ yẹ̀ wò ẹlòmíì nù wa òótọ́ ni kò ṣẹbọ òótọ́ ni kò jìnnà sí ẹbọ ṣíṣe ṣùgbọ́n kò tí ì jìnnà sí àwọn ẹlẹ́bọ ẹlòmíì jìnnà sẹ́bọ kò ṣẹbọ lóòótọ́ ṣùgbọ́n òun àtẹlẹ́bọ ni wọ́n jọ ń lọ ni wọ́n jọ ń bọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kékeré kan bí ara tó burú nípa party politics ṣé wà tẹ́lẹ̀ bọ́ bá jọ wà pàṣẹ ẹ̀jọ̀ mọ́ owó apc ọ̀ pdp ẹ̀jọ̀ mọ́ owó ẹ̀jọ̀ mọ́ òdodo ṣé ọ̀tá tó yẹ kó fi hàn sí i ìwà tẹ́lẹ̀bọ lẹ́jọ̀ máa ń hó bẹ́ẹ̀ ni àwọn tó máa ń wo bọ́ọ̀lù wọ́n bá sọ̀gbọ́n ìwà tẹ́lẹ̀bọ lẹ́jọ̀ máa ń hó àwọn kan yẹn ò dáa a gbọ́dọ̀ jìnnà sí a gbọ́dọ̀ jìnnà sí ẹbọ a gbọ́dọ̀ jìnnà sí àwọn ẹlẹ́bọ kí o tó lè jẹ́ mùsùlùmí kí o tó lè jẹ́ mùsùlùmí kí o tó lè jẹ́ mùsùlùmí kó o jìnnà ẹbọ àti àwọn ènìyàn ẹbọ. ìwà lè ní kí sábà fẹ́ ṣe wà fún wọn kọ́ àti náà tó wà fún. ìpèlè ní wà jẹ́ tó ẹ̀ kó níbi tẹ́ wa ẹ lọ wo bí ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ṣe máa ń rí kì í ṣe ọ̀rọ̀ láàrin ọ̀rẹ́ méjì ni bí wọ́n ṣe máa ń pè àwọn ẹlẹ́bọ ọ̀rọ̀ láàrin àwọn èèyàn tí wọ́n wà ní abala ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni tó ti rí ọ̀nà àmà àti ẹni tí ò tí ì rí ìmọ̀nà àwọn yóò máa pe àwọn yẹn pé ẹ máa bọ̀ ọ̀nà bọ̀ ẹni tẹ́ ń ṣe wọn sílẹ̀. ṣùgbọ́n bá jẹ́ pé ẹjọ́ ń lọ ẹjọ́ ń bọ̀ náà ní bóun ló ti sọ pé n tó ṣe ò dáa fún bóun tó wà. ọlọ́run kó jọ pé yàwá yàbọ̀ aṣíkó tí lọ́wọ́ aṣíkó bẹ̀rẹ̀ ìjọ bí ẹ̀ka gbọ́ ìtọ́lọ́run bá tó jẹ́ kó ṣe wá láǹfààní nǹkan àkọ́kọ́ tá àkọ́kọ́ mẹ́nubà lónìí pé gbogbo nǹkan pátá tó bá ti ní ìmọ̀ ṣorogún pẹ̀lú ọlọ́run nínú ẹ̀bọ nìkan yẹn. ìkarùn èèyàn ò lè jẹ́ mùsùlùmí àyàfi kéèyàn ó dìnà ẹ̀bọ ṣíṣe àti àwọn èèyàn ẹ̀bọ àwọn ẹlẹ́bọ ṣẹbọ ó dìnà sí wọn bẹ́ẹ̀ ni ó jìnà sí ẹ̀bọn ṣíṣe kọ́lá àbójú ọ̀pọ̀rọ̀ wà lọ́wọ́ pẹ̀lú bọ́lá àmàká méjì òkú ìjọba ti ọ̀la áfíríkà tẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀bọ nílẹ̀ ààbọ̀ sí abala ọ̀rọ̀ ìṣèkèbèrè sọ́lọ̀ ṣẹbọ sọ́lọ̀ ọ̀pọ̀ ìyẹn ìbọ́lọ̀ ń wóró púpọ̀ kúfù ìgbìlẹ̀ ní ìkejì ikú sí ọ̀rọ̀ ọlọ́run àti kíkọ́ ọlọ́run àti ìjọsìn fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí inṣọ́lá àwọn abẹ́ aṣàlàyé kí ni túmọ̀ kúfù torí pé ńgbà míì kúfù a máa yẹn ni pé kíkọ́ ọ̀rọ̀ ọlọ́run gbígbẹ́ máa rí a máa túmọ̀ ṣiṣẹ́ bọ̀ tẹ́gbọ́n náà máa túmọ̀ ìgbẹ́rùbà ìgbà bá a ṣe tú àti là á méjèèjì ìṣẹ̀bọ́ máa ń ní í ṣe pẹ̀lú jíjọ́sìnkún kàmí ìyàtọ̀ kúfùrù máa ń sábà ní í ṣe pẹ̀lú kíkọ̀ àti gbígbẹ́rù màrí àti jíjẹ́ ìkan tẹ̀sílì òye òsì máa ń kílẹ̀ àti wà mẹ́rin sí ìyàtọ̀ láàrin kúfùrù àti ṣẹ́gun méjèèjì wọ́n so pọ̀ níbi pé wọ́n máa ń lé èèyàn kúrò ní islam ẹni tó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ yóò ti kéfè sùnmí ni o kéfè bí mo ṣe ń sọ tó bá ti di kéfè rí yóò wá di ọ̀tá ọlọ́run àti ọ̀tá àwọn mùsùlùmí yòókù yóò di ọ̀tá ọlọ́run àti ọ̀tá àwọn mùsùlùmí ọlọ́run tó jẹ́ ká gbọ́ yé nípa ṣe ṣàlàyé ẹ̀ sọ́kísọ́kí lọ. ìbéèrè bá wà nínú lọ́yà tẹ́fẹ́fẹ́lẹ́ bọ̀rọ̀ lẹ́nu. àmín wa Yeah. bẹ̀rẹ̀ sí ti sọ̀kọ́ báyìí. ó fẹ́ bọ́ sí àwọn èèyàn ẹ̀gbọ́n àtẹ̀bọ́ sí pé bí àwọn ìjọ tó ń fi tẹ́lẹ̀ sọ́nà gbogbo yóò dá padà yóò dá padà. kódà ká sọ pé ẹlẹ́bọ ni láti ó wá máa ń ṣe àwọn dáadáa ìkàsọ ẹbí pọ̀ ìkàsọ òdodo ká má parọ́ ìka má ṣe irú àwọn ọ̀rẹ́ ọlọ́run tó ti yẹn pẹ́lẹ́ nígbà tó bá dé mùsùlùmí tó tún bá kó ní ẹ̀rọ ìyẹn ni ànábì sọ fún sàbẹ̀ alẹ́ ìsọ̀lá fún ọ̀sẹ̀lá ó ní àfìlámta àlà máa fún tààlẹ́ ìrìnàlẹ́ máa tẹ̀lé pọ̀ ètò ní mùsùlùmí o. mo láìsí mọ ó ṣàtúnṣe àwọn dáadáa dáadáa yẹn náà ò ní wọ́n pọ̀. àwọn dáadáa ìjọ ń bọ̀ yóò ṣẹ̀jẹ̀ dáadáa ń sùn yóò àgbàlá dáadáa dáadáa. ṣé kìí wà báyìí ọ̀sẹ̀ bọ́ọ̀ tó bá láwọn kan tá a lè tèmi dáadáa nígbà tó jẹ́ lẹ́wọ́ ẹ̀ kò ná kan kankan ọlọ́run tó bá kú bẹ́ẹ̀ ìlẹ́sùn ìyá ni ó tún jẹ níwájú ọlọ́run ṣùgbọ́n tó bá gba ìsìlámù gbogbo dáadáa kúkúrú ṣe é bọ̀ yẹn bóyá ká tún ẹbí ṣe ká fún àwọn èèyàn lóúnjẹ ká tọ́jú àwọn èèyàn ká gbogbo àwọn kan tá mọ̀ sí dáadáa nígbà tó gba ìsìláàmù yẹn ọlọ́run wàá kọ́ fún ní dáadáa bíi pé mùsùlùmí nígbà tó ṣe tó ti yé wa. dẹ́sà mi ẹ̀bọ ni tí o bá pe Jésù tó bá fi Ọbàtálá ńkọ́ dẹ́sà mi kò sí yàtọ̀ láàrin méjèèjì. ṣàgbọ́ ìbéèrè wọn Christian ṣàdúrà fún yàrá ní lórúkọ Jésù dẹ́sà mi oníkẹ́ yọ Jésù tó ẹ̀sọ́ pé lórúkọ ọ̀sán tó lórúkọ dẹ́sà mi.

ìyàtọ̀ láàrin èèyàn méjì tó bá gbé lórúkọ jésù àti lórúkọ òṣùwò ni wípé alákọ̀ọ́kọ́ yẹn ọlọ́run ti tíra àwọn iṣẹ́ tí wọ́n bàjẹ́ àwọn eléyìí ò ní bí àpapà àwọn tó tún ní bí àwọn tí wọ́n tún sẹ́pẹ́rẹ́ ju àwọn tí ò ní bí àpapà lọ́lọ́run náà ṣe máa ń ṣe ìyá pípé ìyá àti ìmọ̀tò fún ẹ̀wọ̀n ṣe máa kí ló dé tẹ̀ wá ìyá kìtì ẹ sì mọ̀ pé tẹ̀ ń ṣe òjà ṣùgbọ́n àṣẹkọ ó ní bí ó lè sọ òní pé wọ́n ní áhùn ìdúdà èyí tó ṣe ń pè wọ́n ní áhùn ìdúdà ni pé ẹ ti ní iṣẹ́ tuntun wá sọ fún yín tẹ́lẹ̀ fún tẹ̀ ṣe yóò dá ìyàtọ̀ láàrin ọ̀dà wà ìṣẹ́kọ náà wà lórí táwọn kristian ṣe àjùlọ lórí àwọn ọmọ náà. tí wọ́n sì jẹ́ lẹ́kọ̀ọ́ àti tí wọ́n jẹ́ kristian ẹlẹ́kọ̀ọ́ olùkọ́nà ni wọ́n ò ní kíra wọn púpọ̀ gẹ́gẹ́ bá a ṣe ń ṣàlàyé téèyàn bá ní ọmọ ìyá tó wá jẹ pé ọyẹ ẹlẹ́kọ̀ọ́ máa lò àbófin gángan tó ìjìnà sí yẹn ìjọ ìjìnà sí má bàa ní nǹkan ìjọsìnkọ́ ṣùgbọ́n dáadáa tọ́mọ máa ń ṣe fún ìgbà àṣìṣe ọlọ́ọ̀ni wọ̀sọ̀ ṣé gbogbo máa ń fi dúró àwọn nípa nǹkan ayé nìkan ilẹ̀ jẹ bàbá ilẹ̀ ilẹ̀ àwọn ọ̀gá ayé ìlà sọ̀tẹ̀ ọ̀ ọ̀tẹ̀ lọ sí. ọ̀tún wá ti ṣe pé a ní pàdé kan. a ní ọdún kan tá a fẹ́ ṣe oṣù ní bùkátà owó. a ní àṣejẹ kan tí wọ́n kàn fún mi ní ilé ìjọba tẹ̀sùn lọ tẹ̀sùn oríta. aláàtúntò ẹ̀kọ́ àtẹ̀lé wọn. ẹ jẹ́ kí n ṣàlàyé kankan nínú àyà. ìkan wà nù àǹkàbùtì kan wà nù tí àwọn òbí méjèèjì bá gbìyànjú léèyàn lórí àǹtúṣírí kàlẹ pé kéèyàn ń ṣẹbọ sọlọ máa lẹ́yìn sọlá tàbí ìrìn nínú tí èèyàn ò mọ̀ lọ nípa láàbù pẹ̀lú ṣẹbọ sọlọ nínú tí èèyàn ò mọ̀ tó bá ń gbìyànjú dẹ́ṣẹ̀ nǹkan tó kó ayé wà lábẹ́ ayé yìí tí àyà yẹn kó sínú lórí sáfọ fún wọn náà nìyẹn bí wọn ló ṣe wá ṣe é fàyọ lábẹ́ àyà yẹn àwọn afárá ni bí wọn bá ní ká ṣẹbọ lórí tí ò kò yanjú lójú wa kò clear àti wà pé ẹ bọ yìí àní tẹ́lẹ̀ ètò wa clear àti wà gbọ́. إن جاء جاهداك لا أن تشرك بما ليس لك به لا وإن كان لك به فلا تطيعهما على بعض طيب شرك الوصول ẹba mi ká dèdè bí omi ẹnìkan tó máa ń tú àyà yìí ní tukutu ó ní àfi tóbi bá sọ pé ká tẹ bọ nìkan tó máa ní ká dẹ́ṣẹ̀ agbọ́dọ̀ tẹ̀lé wọn ó nígbà tó kà sọ sí ìwò ọlágbáwọ òfin kàtà òfin so èyí tí a mọ̀ pé kékeré ìṣẹ́gun ní kíkì ìṣẹ́gun gbogbo kílíà sí ni àní tẹ̀lé wọn bèèrè tó bá clear sí wa. kí ló wá ní pínpín pẹ́ bọ́ ló sọ torí pé tó burú jù tí wọ́n lè ní ká ṣe nìyẹn. tó burú jù wọ́n máa ń pè ní àtàndínlù ìlú àlàálẹ̀ àdìlá wọ́n pe àkíyèsí wa sí tó ga kálíbà mójútó ètò kéré yẹn náà ẹbọ ló burú jù tí wọ́n lè pè wá sí wọ́n wàá gbàgbé kéékèèké yòókù náà wọ́n bá ní òdẹ́sẹ̀ má dáa o wọ́n bá ní òdẹ́sẹ̀ má dáa o wọ́n sọ pé nítorí pé kì í ṣẹbọ ó ti kó sínú àyà yẹn o ọlá akókò ẹ̀kú náà tọ́ àlòkù má tẹ̀lé wọn èyí pé má ṣe ṣe kú tọ́ àwọn mọ́ wọn ronú pẹ̀lú ọlọ́run níbi títẹ̀lé má tẹ̀lé òbí rẹ̀ kó dáa ìlànà tètè wá kó ṣàlàyé rẹ̀ sọ́lọ́lá rẹ̀ onílàáfọ́ àtàlí màlúù fi máa ń lé ẹ̀sìn fún wa kò sí títẹ̀lé fún táadáa. láti ṣe àjẹ́dà àgbọ̀dọ̀ tẹ̀lé dáadáa láti ṣe àjẹ́dà yẹn ló sọ wa ìdá àdàkà láti ṣe tàbí máa lè sọ̀rọ̀ tàbí ní ẹni ìfọ̀lá واتبع سبيل من أناب إليه اسمعي ولا تطيعهما وصاحبهما في الدنيا معروفا إلي مرجعكم فأنبئكم بما كنتم تعلمون عنكبوت بما كنتم تعملون tufikia tu alaykum salam amin wa iya lórí ọ̀rọ̀ ìfẹ́ ó gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí ọ̀pọ̀lọpọ̀ wa àìrò a gbọ́dọ̀ fẹ́ràn ọlọ ó tó ṣe odidi mọdà ìdánilẹ́kọ̀ọ́ ìfẹ́ràn Ọlọ́run àti ìbẹ̀rù Ọlọ́run mahabbatullahi wọlùkọ́ọ̀fù nìyí ọ̀rọ̀ yẹn ni a gbọ́dọ̀ fẹ́ràn ọ̀lọ́ a sì gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀ òun là á fẹ́ràn ju gbogbo nǹkan lọ òun náà là á bẹ̀rù ju gbogbo nǹkan lọ ìfẹ́ràn ìṣe ìṣirè amalu kọ̀díyù iṣẹ́ ọkàn ni a ṣiṣẹ́ yẹn lórí ọkàn ni a gbé ọkàn wa ṣiṣẹ́ tọ̀ iṣẹ́ ọkàn lórí fífẹ́ràn ọlọ́run bóòlù yóò ṣe wá ṣiṣẹ́ yẹn tí o fi fẹ́ràn rẹ̀ ara ẹ̀ ní kí ẹ̀ mọ ọrọ̀ olúwore tó ṣe fún yẹn ara tó máa ń sábà jẹ́ kéèyàn fẹ́ràn èèyàn ni pé ó ṣe dáadáa sí i ṣé ti ronú ìkẹ́ tí ojú jẹ́ ṣé ti ronú ìkẹ́ tí etí jẹ́ ṣé ẹ ronú ìkẹ́ tí àwọn jẹ́ àti eyín tí a bá ní eyín bò láti jẹran tí a bá ní àwọn bò láti máa dùn ọbẹ̀ ẹ tí wàá fún wa láwọn ètò ẹ̀ka fẹ́ràn rẹ̀ àbí àbíkẹ́ tẹ̀síní tàbá fi rántí àwọn nǹkan yẹn ara wa ó bẹ̀rẹ̀ sí gbọ̀n báyìí fún fẹ́ràn ọlọ́run tí a ó mọ̀ kẹwàá o ó mọ̀ jẹ̀wàá o ó mọ̀ kán wá lé o ó mọ̀ dá àbùkù wá o ó mọ̀ yọ̀ọ́nù sí wa o yóò mọ̀ hàn wa bẹ́ẹ̀ ẹ̀yin náà wo obìnrin tẹ́ bá fẹ́ wo pé ṣe ẹ fẹ́ràn obìnrin abẹ́ ẹ fẹ́ràn ẹ máa rò pé o ti máa ń dáná fún mi o ti máa ń ṣe dáadáa sí mi o olúwa ọba lẹ́dà tó wá ṣe dáadáa sí wa jù bẹ́ẹ̀ lọ́kọ́ tá a bá fẹ́ràn àwọn òbí a máa ronú ìnira fáwọn òbí tí wọ́n rí nígbà tí wọ́n ń tọ́jú wa àti bí wọ́n ṣe máa ń mójútó wa ọlọ́ọ̀ba lẹ́dà mójútó wa jù bẹ́ẹ̀ lọ ló mójútó àwọn òbí yẹn náà. ara àkẹrẹ gan ni pé ó fi ìfẹ́ wa àti wa sí ara àwọn òbí yẹn ara tó máa ń jẹ́ kéèyàn nífẹ̀ẹ́ ọlọ́run jù ni pé kéèyàn máa ronú oore tí ọlọ́run bá ṣe fún mi òṣìṣẹ́ tí ò ṣe oore fún mi bá a wà ní mọ́sáàsì à ń bọ̀ oore wa ń wo bọ́ọ̀lù lọ́wọ́ àwọn míì ń wo tí wọ́n ń ṣe àwọn míì mọtí lọ́wọ́ ládùúgbò yìí àwọn kan mọtí lọ́wọ́ wọ́n jẹ ẹja ní odò jíjẹ catfish green catfish wọ́n mọtí lọ́wọ́ wọn ò ní ìrètí kankan nípa olú ọba dẹ́ta kò sí agbọ́n afẹ́kírun kò síjọ ọmọlúwàbí ẹ̀rù bẹ́ẹ̀ ń ṣe jókòó ní ọba kò síjọ ọmọlúwàbí kò sáàmójútó kankan mọtí jẹun mọtí lọsùn bí ẹranko ẹran tí Ọlọ́run fi wọn lé ní Kùránì ó ní báàlù tí wọ́n tún ju tẹranko gan lọ. tó tọkùnrin tóbi Ọlọ́run wa sọ wípé ìwọ fẹ́ wá ó sì wá wá àjọwájọ ń sọ sọlọ́n fẹ́ bàbá ìsọlọ́n kò fẹ́ tí bá fẹ́ fẹ́ràn Ọlọ́run bóòlù máa ṣe ṣe kò yẹ kó yí wa sí Ọlọ́run kan nìyẹn lórí wa ni èèyàn mélòó ló lè jókòó bá lè jókòó yìí tẹ ká ẹsẹ̀ pé ẹlòmíì ò lówó ló jókòó jókòó bá wọn ẹlòmíì ò lọ́wọ́ ẹlòmíì ò lójú ẹlòmíì ẹni tí ò lọ́wọ́ ọ̀nà tó bá tún rò yóò rí pé orí tọ́lọ́ ti ṣe fóun tó pọ̀ kò sẹ́ni tí ó ní ọba dẹ́dẹ̀ òkè kò sí kò sí kó lẹ́nu tó wà lọ sí tù tí ò tí ò mọ̀ bóyá òun ti kú àbí ààyè lòun wà ọlọ́nkẹ́ ọlọ́nkẹ́ gbogbo ọ̀rọ̀ ẹnìkan tó ṣe pé twenty one years ló fi wà ní kómà kí ni wọ́n máa ń pè ní kómà lédè Yorùbá náà ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọrùn kò lè jẹ́ bẹ́ẹ̀ ìbára ọ̀ lè tú kálímà bí táàbà máa kálímà yẹn lédè kejì ló ẹ fi àlàyé tu ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan àlàyé àlàyé ò lè tu ọ̀rọ̀ kan yorùbá wọn lọ́rọ̀ kan tí wọn náà pé ẹni tí ò tí tí ò sì láyé ó gbọ́dọ̀ sí tí wọ́n pè náà àfọwọ́nukọ̀ọ́dún ó lè lẹ́yìn ìgbéyàwó lọ́sọ̀ọ́sẹ̀ láàbò. ara tó fa tá a ṣe ń wáyò bàbá ẹ̀ ni pé ààrùn onímọ̀ èdè náà ní lílò láti ṣe wá káyọ̀ tó ẹ̀ díẹ̀díẹ̀ irú èmi ni mo ṣe ń gbìyànjú ẹ̀ ẹni pé mo ṣe ń ro àwọn kan ní ti máa fẹ́ sọ ni bẹ́ẹ̀ ni kíkọ kan lédè Yorùbá òdìgbà tá a bá kọ́ kọ́ lárúbá tá a kó dà pa àwọn afá àbíládùn ìgbóhùn wọn kọ sí àkópọ̀ lédè wọn tó pọ̀ ṣùgbọ́n Bukhari pọ̀ lédè Urdu Sheikh Wasila Abbas wọ́n tún kíra kan lédè Lárúbáwá látẹ̀lé Urdu seven hundred and fifty pages ní tahqiqul kalam lórí al-qira'atu khalfa al-imam seven hundred and something pages mo ní èdè Lárúbáwá ló ti wà ṣùgbọ́n nípìnlẹ̀ Urdu wọ́n fi kọ́ tí àwọn nǹkan ní wọ́n fi kọ́ dáadáa àbá àtúnṣe tó kọ́ tó lápò àti tó ní kí àtúnkọ́ lélẹ̀ lórí wọ́n ti ṣàjú wọ́n fẹ́ gbọ́ àwọn ìdílé lánàá wa. ìkọ́ tí àlejò ìwà yóò máa ran èdè yẹn lọ́wọ́ yóò dẹ̀ máa ran àwọn tó ń sọ èdè yẹn lọ lọ́wọ́ láti gbọ́ ẹ̀kẹ́ mi gbóhùn táà sọ yẹ ká kọ́ lẹ́yìn ìgbà pé báwọn ẹ̀ka gbà kì í ṣe bẹ́ẹ̀ òjijì ọ̀tá bá tó pọ̀ nílé lápá ebi ká ti ta àwọn èèyàn bí lórí ọ̀nà ọlọ́run òbí dáná ló jẹ́ pé dáná wá kí ló dé tó ṣe é pé gbogbo ànábì ọlọ́run pátá èdè àwọn èèyàn ẹ̀ ló fi gbé tó fi gbé wọn dìde ọlọ́run nínú ìran ànábì kan wá àyàfi tó jẹ́ pé bèrè sá ní kọ́ọ̀mù pẹ̀lú èdè àwọn èèyàn ànábì gangan kọ́ àlejò ṣé kìí ṣe èdè àwọn èèyàn ẹ̀ ló fi gbé a gbọ́dọ̀ fún èdè àwọn èèyàn wa a fún ní ààyè tó pàtàkì níbi wá bóyá wà fún ẹnu ni àbí wà fún kíkọ sílẹ̀ gbólógbòó máa ń fún tó ní sábà kọ́ ṣáàpù lédè yìí wàlá yìí ẹjọ́ ò lè ka lásán ọ̀ka ìgbà bàbá àtẹ̀mí díẹ̀ ni lárọ́ wá tí wọ́n lè díẹ̀ gbogbo tí wọ́n máa ń sọ lórí kùrán kùrán Yorùbá sí àwọn àbá àtúnyẹ̀wò ní lábà ìpupa àti dúdú ìmọ̀bá yá. Tẹ bá wo wọ́n ti kọ́ oríṣiríṣi nǹkan sílẹ̀ fún ọmọ ọkọ tọ́lọ̀ sọ́ọ́bì ní tọ́lọ̀ sọ́ọ́bì ní tọ́lọ̀. Mo àwọn rò pé àwọn tó tún kíní ìmọ̀ ìbẹ̀rẹ̀ gan-an tí wọn bá lẹ́nu ní ìdókòó ti Kùránì ìyàtọ̀ sí bàbá àtẹ̀mí wà láàrin ọjọ́ èrè. Wọ́n ka ni. ká máa kọ nǹkan lédè wa tó padà sí púpọ̀ kẹ̀sìn lédè Yorùbá wọn. Ntí mo rí tó gbìyànjú dáadáa alájígbà Akíndélé nígbà wọ́n gbìyànjú dáadáa wọ́n kọ tírà kan lórí ìwòjú. Àwọn afọ́wọ́n láwọn nínú àwọn máa ń kọ nǹkan lédè Gbogbo àwọn tá a lè ka lára àwọn káyọ̀wá. Kìtáàbù Tọ̀fíìdì Ibn Abdul Wahab tábà lè ṣiṣọ́ fún kékeré lédè Yorùbá tí ò tààtẹ̀ ní títẹ̀ tí ò ní wọ́n tààtẹ̀ tí ó ṣe é gùn yìí tàbá lọ ọjà alẹ́ fún ìyá aláka ìyá ìjọba délé ẹ̀ka òjìgà tó tó di lásán kápó ṣe wá kápó di alálàǹkà lọ́n tó jọ ni wọn. náà ṣé kájà dúró níbí ìlú ìlú ẹgbẹ́ béèrè béèrè ẹ béèrè béèrè káwá dàbí o ẹ tó bá jẹ́ oníṣẹ́ ọwọ́ táwọn ọ̀ṣẹ̀bọ tó bá ṣe pé nílé ìjọsìn gbogbo tó ní ṣe pẹ̀lú ìjọsìn wọn kéèyàn ó jìnnà sí má ṣiṣẹ́ ilé ìjọ ó lè fẹ́ ra oúnjẹ jẹ ní tà á fún bó ṣe tà á fún gbogbo ẹ̀ àwọn ìyàwó ní nàṣọ́ra wọn wà ní ọjà àpẹlẹ àwọn mùsùlùmí màdínà wọn ra àwọn oúnjẹ sí kára ẹ̀rí rẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá ti mú nílé ìjọ ní wàá fẹ́ ṣe kàkà tó kì í wà bákan náà la ṣe ń sọ lórí àwọn òbí àmọ̀ ṣe dáadáa sí àwọn òbí lọ́la àlámọ̀rí ayé tó bá ti mọ́rọ̀ ẹ nílé ìjọba ó bá wà abẹ́ ṣe ọlọ́run kẹ́mi èmi ò mọ àwọn nǹkan tí àwọn ẹlẹ́bọ̀ máa ń ṣe mi mọ àwọn ọdún wọn àti ìjọba wọn wọ́n fi máa ń sọ fún ìgbà tó àti kékeré bẹ́ẹ̀ ṣe mọ́ ẹ ẹ ẹ lẹ́yìn owó nǹkan tí mo sọ ju mi lọ àwọn nǹkan tí wọ́n máa ń ṣe táwọn ẹlẹ́gbọ́n máa ń ṣe bóyá lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ àbí lọ́fẹ̀ẹ́ méjì méjì àbí lọ́fẹ̀ẹ́ mẹ́ta lọ. àgbọ̀dọ̀ bá wọn ṣe àgbọ̀dọ̀ bá wọn fowó àgbọ̀dọ̀ bá wọn dá àgbọ̀dọ̀ ṣe bí ó ṣe dá àgbọ̀dọ̀ bá wọn polówó ẹ̀ á sì máa sọ pé kò dáa á máa polówó pé ẹ má bá wọn ṣe ẹ má ṣe ẹ tẹ wá bẹ́ẹ̀ owó wa ò ní bọ́ síbẹ̀ ẹnu ò ní bọ́ síbẹ̀ láti fi hàn tí wọ́n ń ṣe yẹn lọ́wọ́ àti pé ká fà wálẹ̀ náà. nǹkan tí àléébù tó wà ń bẹ ni pé ọlọ́run bò rán ọdún ká máa ṣe bẹ́ẹ̀. ẹni tí ó ṣe àǹfààní jùlọ fòkù ni ọmọ ló àwọn ọmọ ẹ̀ tí wọ́n máa ṣàdúrà fòkù yẹn káwọn náà sì máa jọ́sìn fọlọ́run dáadáa àwọn kan tó máa ń ṣe òkú ní àǹfààní yìí tí ọmọ òkú tó bá tọ́ rẹ̀ ó sọ pé kọ́lọ́hún tí bàbá òun dáadáa ò tó sọ dáadáa tó ṣe torí pé ara iṣẹ́ ọwọ́ òun lọ aláwọ̀ òun àdìgbè ilé ẹ̀ lọ́dọ̀ òun gbogbo ọjọ́ tó tọ́ ọmọ máa ń ṣe ó yóò sọ pé kí bàbá òun lọ́wọ́ lóore dáa kó má lóore lọ àpá ní pàtàkì jùlọ tó bá ṣe pé bàbá yẹn ló ṣokùnfà dáadáa ń tọ́mọ yẹn ń ṣe yẹn bí bàbá tó máa ń sábà pe àkíyèsí ọmọ sí jíjọ́sìn fọlọ́ tọmọ yẹn bá wá ń jọ́sìn fọlọ́ bóyá bẹ lọ́n pé tó ń ṣàánú bàbá o àbí òbẹ́ o ọlọ́run kan ṣàánú bàbá rẹ̀ yóò máa gbaládá látara ìjọsìn ọmọ yẹn tọmọ yẹn náà bá wá ń ṣe àdúrà mọ́tọ̀ pé kọ́lọ́ ọ̀bọ yọnu tó fi ọ̀rọ̀ ọ̀bọ tó máa yọnu. Èyí tó ṣe òbí láǹfààní jùlọ nìyí. Tó ṣe jẹ́ pé pàtàkì ni fún gbogbo wa ká máa gbìyànjú báwọn ọmọ ọwọ́ ṣe jẹ́ tó ń fi ọlọ́run pàtàkì ní fúnbẹ̀. Torí pé èrè ìwà nìyẹn ká jẹ́ gbàtàbà sí láyé náà. Pé àwọn ọmọ yẹn ó máa ṣe tí ó máa mú àǹfààní wá bá wa ní sàárè rẹ̀ tó bí ò bá gbìyànjú pé ó bí ọmọ yẹn oore ní pàtàkì jùlọ tó fi náà òbí náà bá já mọ́sùn gbàgbá yóò fi kẹfẹ rí ni tàbárò náà bí kò ní o iná bọ̀rọ̀ ààrùn kódà ní gbogbo owó òbí bẹ́ẹ̀ àtàyè láti jìnnà sí ọlọ́nkó yàwá yàrá ẹ̀ ṣòkòlù àwọn ṣe ìta máa ń ṣe ńlẹ̀ Yorùbá máa dín àkà máa. àyàfi tá a bá fẹ́ kì í bọ abẹ́ sọ̀dà tọ́ọ̀tì ló kù tó wá jẹ́ nǹkan tí ọmọ ṣe ìkọ́ ámúnà. jẹ́ kí n dá dúró ń bẹ̀. ọlọ́run bá tó forí nìwọ̀n. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت